be Tinubu. No be you high fuel price. No be you high everything. Woman being too no go high. Èmi tí mo fẹ́ gbà pé Tinubu àwa màdá ní Nàìjíríà a ṣe promotion fún Tinubu tó fi wọlé àwọn èmi ọmọ Tinubu wọ́n ti lù mí ọ́ wọ́n ti fọ́ mi lójú ọ̀bọ̀. títí di àsìkò yìí ni ọ̀rọ̀ ó sì nu Pọ́tébù Àbíbò Kìkíọ́lá ọmọ Ọlálọ́mí o níṣẹ́ ni wọ́n kọlù gidigidi wọ́n nà bíi kúkú bíi yíyè ní Lẹ́kí ọ̀rọ̀ owó ló dìjà sílẹ̀ o ṣùgbọ́n Portable ti sọ pé aṣojú Bọ́lá Ahmed Tinubu ni ó kó ìyànlá jẹ òun o ó ti ní àwọn tó ṣe òun bí kò ṣe wù yìí Tinubu ọkọ Olúrẹ̀mí ni ó fi àjẹ òun ẹ gbọ́ kí ni ti Tinubu àti owó ṣó tí wèrè olórin ìdààmú àdúgbò ìka of Africa ń gbà kiri ọ̀rọ̀ rẹ̀ ò látẹnu Portable wèrè olórin. ẹni Tinubu no be you high fuel price no be you high everything woman being too no go high ẹja ló ní ibú Tinubu ẹ̀wọ̀n that the president no be say me everything high you high price um, fuel high garri high gbogbo gbogbo nkan ló high gbogbo everybody must go high so i high price that was last year they pay me two point five million last year then this year I request one million more because gbogbo kan ti high this year sef high everything must be high gbogbo amọ sọ gbogbo ara ti high we are highness ẹ ẹ understand bó ṣe rí nìyẹn na so dey push me, dey surround me like thirty or forty people in some apartment wọn lù mí ní èmi èmi tí mo sọ pé àkóyí Tinubu àwa màdá ní Nàìjíríà àṣẹ promotion fún Tinubu tó fi wọlé àwọn èmi ọmọ Tinubu wọn ti lù mí o